wípé mo ní ọlá tí màá sábà. mo dúpẹ́ olúwa o wípé mo ní ọlá tí màá fọ̀rọ̀ lọ. ọpẹ́ lọ́pẹ́rẹ́ o ayé ìbá ti kẹ́rù mi sígbó. ọpẹ́ lọ́pẹ́rẹ́ ayé ìbá ti kẹ́rù mi dànù ọlọ́run. mo yàn án jésù wípé mo ní ọ láti máa sábà. mo yàn ọ́ jésù wípé mo ní ọ láti máa fọ̀rọ̀. mo máa rírì rẹ nítorí náà ni mo ṣe ń jó. níwájú rẹ ọlọ́run ẹ ti tóbi tó ẹ tóbi ẹ tóbi. to sing hallelujah the last day. I will see you in heaven. I will see you in heaven. Nothing will stop you from making heaven. That is the ultimate. We join the heaven, the host of heaven, the angels, the 20 and the four elders. We bow. We cast that. Hey! Please, Lord. Hallelujah, hallelujah. Do Hallelujah. Jọ̀wọ́ lèmi ó máa bá òun kan lọ́rùn. Do not let me miss it. Hallelujah. Take away every destruction. See what lọ́rùn mi. Orin hallelujah. ọlọ́run níwọ yóò bá wọn tọ̀ nǹkan. mo sọ lẹ́ẹ̀kan sí orin hallelujah níwọ yóò bá wọn tọ̀ nǹkan. Thank you, God bless you. Come on, come on. Thank you, Holy Ghost. Hey,